èyí tí yóò mú ọtọ́ jújú ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà lọ fún ìgbà díẹ̀ ni o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè làáfẹ́ zero eight zero zero eight zero zero eight zero eight zero Hero Hunter máṣíìnì alùpùpù tó lálòtọ́ tó ṣeé gbára lé. Ìbàdàn kí ni so, Fresh FM nìbàdàn làwà. Mamas, on a good one, you know. For your picking bright smile, make sure say them they brush every day with Colgate Maximum Cavity Protection because Colgate locks calcium in. Keeps cavities out. Ibadan kini so Fresh FM Nìbàdàn now. mọ́mí pa mọ́mí. dáàbò wọ́pọ̀ tó lè ẹ káàbọ̀ padà látọjú ọjà ilé orin challenge nílùú ìbàdàn lẹ́tí ń gbádùn ètò múlẹ́rọ́ màá rọra ṣe sọmbrì tá a fẹ́ gbẹnulé báyìí torí kò tẹ ibi tá a kò tiẹ̀ nílò ká máa ṣẹ̀ṣẹ̀ máa ṣàlàyé kan rẹpẹtẹ lẹ́yìn pé ká lọ tààràtààrà kẹ́ ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe dá sí i torí mo fẹ́ káwọn èrò tó pọ̀ ó dá sí i gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò múlẹ́rọ́ gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí múlẹ́rọ́ ohun tá a fi ń ṣọwọ́ lórí ẹ̀rọ agbagbe là ń rí nípa ti dìmáànù tí wọ́n yan the woman lálẹ́ alọ́ rèé sàbà lórí ẹ̀yìn ẹlẹ́yin ọgbà tó bá jẹ́ pẹ́yìn náà wà ní rúrúpọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ lọ sójú Facebook wa lọ rèé mọ tí wọ́n ń wí nípa arákùnrin yẹn àti tí wọ́n ń sọ nípa arábìnrin yẹn àbẹ́ wà ní rúrúpọ̀ pẹ́yìn náà ẹ̀fẹ́ kórí oyè ó sùn ta ẹ sì ti dẹ ẹyin ikú ẹyin yín ti wà lára ẹyin adìẹ aládìẹ ẹ wàá mọ bẹ́ẹ̀ sì ti yín kú <laughs> ọ̀rọ̀ burúkú àtẹ̀rí bẹ́ẹ̀ lè ba àrọ́gbọ́n kọ́ ńbẹ̀ bọ́bá èèyàn ọba èèyàn ọba fẹ́yàwó kọ́ fẹ́ ní ìlànà tọ́tọ́ èèyàn ọba fẹ́ ọkọ kọ́ fẹ́ ní ìlànà tọ́tọ́ ẹ lọ sójú Facebook kẹ́ lọ rí mọ ìmọ̀ràn táwọn èèyàn fún fún àwọn tó ń ṣe bẹ́ẹ̀ níbẹ̀ ẹ̀kọ́ ẹ kàn máa sọ ọmọ ni gẹ́gẹ́ bí màá yẹn ṣe sọ àánú ẹ̀ ṣe mí ó ní mo ní kí ló dé ṣé bẹ́ẹ̀ pẹ́ ti ní ọmọ márùn náà mo ní ẹyún náà tó ẹ fi títà ń ẹ fi ṣe. ó ní rárá èèyàn ọmọọmọ tí ó sìn èèyàn ni gbogbo ẹ̀yin ọkùnrin náà tẹ́ bá ti á mọ̀ pé àìmọ̀mọ̀ tí ó sìn yín ẹbí ibi ọ̀dà o ẹ̀yẹ yín ibi ọ̀dà ọmọ yẹ̀yìn inú ẹ̀gún gbogbo ẹ̀yin obìnrin náà tẹ́ ẹ̀ bá sì ti fẹ́ kọ́ mọ́ yọ kùmọ̀ lọ́jọ́ iwájú kọ́ mọ́ jàn mọ́ yín lórí. àbíkọ́ yọ àáké àbíkọ́ yọ àdá járímọ́dì lójú méjì <laughs> ẹ mọ ẹ mọ ẹ mọ ẹ mọ dàpọ̀ òun. <laughs> ok ẹ jẹ́ ká lọ tààràtààrà síbi àwa. arábìnrin kan ló sílé sínà wá ló sílé sínà wá láti ìpínlẹ̀ kan ìlú kan ní ìpínlẹ̀ kan báwa ṣe wí nu lábẹ́ òrùlé orílẹ̀-èdè wa nàìjíríà. ìyá ni o kì í rí ní ìtì o. inú ilé wọn ń gbóná girigirigiri báyìí ìgbéyàwó wọn ń buná. Mm-hmm. <laughs> arábìnrin yẹn ti fún sóró ìgbéyàwó wọn ní ìjẹta ẹ̀rin àrùn ó ti pé ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú àlàyé tí arábìnrin yẹn ṣe. ọjọ́ orí ọkọ rẹ̀ bó ṣe ṣàlàyé ó ti pé ó pé ọjọ́ orí ọkọ ọ̀hún ó ti jẹ́ méjìléní báyìí fifty two. ọjọ́ orí tìyàwó ó pò ń ti pé ọmọ ọdún márùndínlógójì forty five ní ìlú kan ní ìpínlẹ̀ kan lábẹ́ òrùlé orílẹ̀-èdè wa nàìjíríà náà ti jọ ń gbé bíi lọ́kọláya. ó ní àmọ́ nígbà tí àwọn bẹ̀rẹ̀ ìrìn àjò lọ́kọláya tẹ̀yàn mọ́ pé yàn gbìyànjú iṣẹ́ kó fi wé ẹ̀rí rẹ̀ wá iṣẹ́ ó ní ọkọ òun gbìyànjú náà ó lọ sí àwọn méjèèjì ló kàwé wọ́n kàwé ó ní mú application káàkiri ni ó láfihàn ọ̀sán kan òru kan lẹ́yìn bíi ọdún mẹ́ta táwọn ṣègbéyàwó ó lóun òun náà kàwé ṣùgbọ́n òun ta àwọn nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ pé bíṣẹ́ ọba ọba yọjú iṣẹ́ ìjòyè tara àwọn náà kò mọ̀ ṣe ọlọ́run tiẹ̀ ń gbọ́kọ̀ òun gan mọ̀ wípé báyà ẹ̀ sì fojú sí àwọn ṣé ọwọ́ kan bíi eléyìí bíi tọ̀hún bíi tìyín ọlọ́kọ̀ òun á wípé rárá tóun bá máa tiẹ̀ fojú sí ṣé ọwọ́ kan kóun tiẹ̀ mọ́ rí nǹkan kan ná tóun ọmọ mú wọlé lóṣooṣù ó jẹ́ pé weekend lòun fi máa lọ rí fojú sí iṣẹ́ ọwọ́ olùsùgbọ́n gẹ́gẹ́ bí ìdílé aláyọ̀ tó sì jẹ́ pé àwọn nífẹ̀ẹ́ ara àwọn débi kà sí nǹkan jíjẹ mímu ọlọ́run ṣe láàrin ẹ̀ náà ọmọ pé mẹ́ta fún àwọn ọlọ́mọ mẹ́ta làwọn ní báyìí nínú ìgbéyàwó ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n arábìnrin yìí ní ṣùgbọ́n sí ìyàlẹ́nu lórí pé kọ́kọ́ àwọn ọmọ ríbi lọ kọ́ ríṣẹ́ ọba àbí iṣẹ́ aládàáni náà ni ìrìn àjò ìgbéyàwó àwọn dé tó fìdí wípé ọdún kẹwàá àkọ́kọ́ orí pé ń wá sẹ́ni ọdún kẹwàá àkọ́kọ́ yẹn orí pọ́kọ̀ ń wá sẹ́ni ó ní àfipọ́kọ̀ ọ̀hún ṣe lọ tó dé lọ́dún tá a wí yìí lọ́kọ òun bá pé ọ̀rọ̀ wà o nígbà tọkọ òun sì pé òun jókòó ńlọ wípé ìyá alámọ̀yìn ó lò náà ní bàbá tamẹ̀dù sí òsì ó ló pé lónìí nínú ìgbìyànjú ibì kan tí òun tún ti ní kó ń lọ ṣàbẹ̀wò pé ẹ bó o ní ẹ tí ẹ pé òun ẹ sì ní òní pẹ́ ńgbà tó ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò interview kò ní pẹ́ fi pé òun ó ní ibì kan tó ń wá lọ lọ ṣàbẹ̀wò bó o ní ìgbà wo lẹ máa pè mí yẹn gẹ́gẹ́ bíi pẹ́ẹ́n tó ṣe interview ó lè jẹ́ pé bóyá wọ́n pè é lásìkò yẹn tí wọ́n rí pè ó lè jẹ́ pé bóyá eh, ó nílò kẹ́ni tó bá lọ ṣe interview bí kan kó lọ kó lọ ṣe follow up ó ní follow up yẹn ló wá lọ ṣe àwa ń sọ pé nígbà tóun wà ń bọ̀ tóun jáde láti inú ilé iṣẹ́ yẹn pípẹ́ ló ń bá pàdé ìyá aládùúrà kan pé ìyá aládùúrà yẹn bá sọ fóun wípé arákùnrin ẹ má bínú ẹ wá o ẹ má bínú ah kí aláàdé kí lẹ̀ ń ṣe ńlẹ̀ yìí kí lẹ̀ ń ṣe láàrin ibi tẹ́ ẹ wà kí lẹ̀ ń ṣe kí lẹ̀ ń ṣe níbi kí lẹ̀ kí lẹ̀ kí lẹ̀ wádélẹ̀ yìí ó lóun pé wádélẹ̀ yìí òun wíwádélẹ̀ yìí ilẹ̀ yìí lòun ń gbé kí lẹ̀ wádé ìlú tá a wà kí lẹ̀ wádé bẹ́ẹ̀ ó ń bi aládùúrà yẹn ń bi arákùnrin yìí. gẹ́gẹ́ bó ṣe ń ṣe àlàyé fún ìyàwó ẹ ni o ó ní ọkọ òun tọ́lìn ló ń bá fèsì lọ́kọ òun pé ló ń bá fèsì fún ya àdúrà pé ah, ọmọ ilẹ̀ yìí lòun ọmọ ìlú yìí lòun wíwádélẹ̀ yìí báwo bá sọ pé ah àwọn aláwọ̀ funfun tí wọ́n yí yípo yìí a ní àwọn aláwọ̀ funfun ni bó ṣe ń wò yín àwọn aláwọ̀ funfun lẹ́jọ́ dúró yìí ẹ̀yin àtàwọn aláwọ̀ funfun ẹ ti jọ ń jẹ ẹ ti jọ ń mu tipẹ́tipẹ́ pé ńlọkọ̀ òun ló ń bá bí ọkọ̀ òun pé aláwọ̀ funfun bíi bó o ó ní ní ọkọ̀ òun ni ló ń bá bìyà yẹn síwájú pé mọ́mí ẹ̀ ìyá àdúrà ẹ ṣàlàyé fún mi kó pé ah ń waste time ara yín ní nàìjíríà ni o tó bá ṣe pé ẹ ti lọ rí ń tó bá ṣẹlẹ̀ tẹ́ ẹ fi wálé ẹ̀ tètè padà ọ̀hún tẹ́ ẹ̀ bá sì tí ì lọ rárá ẹ tètè di yín ìlú èbó straight. arábìnrin ní ńlọkọ òun bá pé ìlú èbó òun ò ní international passport gan ìlú èbó òun ò níṣẹ́ lọ́wọ́ gan-an débi tó wọn èsì lọ ní lọ pé a máa ṣèkó a máa ṣe abẹ́kúta a máa ṣòǹdó tẹ́yìn ó pè é kéèyàn wọkọ̀ bí èèyàn tiẹ̀ ló wọkọ̀ gáràjì kéèyàn wọ sọ́ọ̀lẹ̀ <coughs> mọ̀mọ́ <coughs> ẹ wo ẹ ṣeun rèémù lo musalógun o musalógun o tẹpẹlẹmọ o ìlú èbó ni àárín àwọn aláwọ̀ funfun ni mo ti ń wò ah, ìwọ gan ó ti mọ̀ yìí pé nǹkan kan ń ṣèdíwọ́ ń bí ó ti òun dára ẹ dúró ń bí ó lòun pé iṣẹ́ wo lòun ṣe ọ́dà náà tó bá pé ọ̀nì ló máa òun ò níṣẹ́ iṣẹ́ gan lòun ń wá láti bí ọdún mẹ́wàá iléeṣẹ́ tóun ti bọ́ọ̀tà yìí gan oníkó wọn ṣàbẹ̀wò bó o ní ìgbò lẹ́pẹ́ pè mí láti bí ìgbà báyìí pé ó sọ pé ò lè ríṣẹ́ ńlẹ̀ yìí o ọlọ́kọ̀ ọ̀hún sọ bẹ́ẹ̀ wípé you are mistakenly born in Nigeria ọkàn ọmọ ọmọ aláwọ̀ funfun ni ọ wọ́n kàn bí ọ sílẹ̀ adúláwọ̀ ni ó ní ìlọkọ̀ òun ló pé kí wọ́n ní tí wọ́n wù yẹn bó ló sọ pé ah n tó sọ ni pé bóun dẹ̀ ṣe ń bọ̀ òun yálé ọ̀rẹ́ òun báyìí báyìí pé ọkọ òun darúkọ ọ̀rẹ́ rẹ̀ yẹn pé lòun wá ṣàlàyé fọ́ọ̀rẹ́ yẹn lọ́nà pé wo má tètè bóyá torí pé bẹ́ẹ̀ gan lọ́lọ́ ń ṣẹ̀dá ẹ̀ sí tọkànjẹ̀pọ̀ lọ́n lu ọ̀pọ̀ mọ́ àwa ará alẹ́ adúláwọ̀ bí bóyá ni òjì oríṣẹ́ láti bí ọdún mẹ́wàá wọn náà gbà tó ti ń gbé sàtífíkẹ́tì káàkiri náà láì ṣe pé ó kàwé tó dẹ̀ ẹ lọ wá àtìyàwó ẹ lọ jíròrò ní o tó bá kan kí n fi ọmọ àwọn èèyàn tó ń mọ̀ tí wọ́n bá àwọn èèyàn tó ìyẹn ò ṣe problem ó nígbà tọkọ òun ṣàlàyé débẹ̀ ló ń bá pé sẹ́yìn òun sá ni sẹ́yìn òun ni ṣé pé ah, tó bá ṣe pé èèyàn ni òfìrísẹ́ ńlẹ̀ yìí pé ọmọ ìlú aláwọ̀ funfun ni ọ́ kí wọ́n wá pàṣẹ ọ̀rẹ́ rẹ tọpọ̀ yàdọ̀ rẹ̀ kí wọ́n wá pàṣẹ ó ní gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí obìnrin tó sì ní ìfọwọ́sowọ́pọ̀ pé ọdún mẹ́wàá àkọ́kọ́ gan tóun àtọkọ òun fi jọ jẹ́ lọ́kọláya tọmọ mẹ́ta fi wà láàrin àwọn jíjẹ mímu òun náà lòún gbé owó ilé ìwé àwọn ọmọ òun náà lòún gbé owó ilé sísan òun náà lòún gbé tóun tó ń raṣọ sọkọ lọ́rùn òun á bára àwọn sọ̀rọ̀ pé tó ṣe pé kó wọn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ ni kó o fi máa lọ bí wọ́n pé ìrìn àjò rẹ jẹ mọ́ ìrọ̀rùn igi iná nìrọ̀rùn ẹyẹ tí ó bà lé lórí ó ní àǹtí ọrùn bí mo ṣe tara bọ̀ nìyẹn o ó ní bó ṣe tara bọ̀ nìyẹn o bọ́bá àdìjọ́ ìwọ́n ni mú iye báyìí wá ẹgbàá wọ́n ni mú iye tán wá ẹgbàá wọ́n tún pé iye báyìí ẹgbà wọ́n ní mú iye báyìí wá ẹgbà wọ́n tún pa àtún sẹ́ndì kankan ẹgbà wọ́n tún pé kìnnì kan kìnnì kan ẹgbà wọ́n ní sọ́jọ́dún kẹwàá tán ṣègbéyàwó báwọn ṣé mò ń fọmọ ọkàn sí mo níbẹ̀ ni ó ní ọdún kan lẹ́yìn ẹ̀ táwọn kò mọ̀ ràn bó wà ní ràn ọdún kejìlá ràn ti sọdún kejì ràn bó wà ní bó wà ní ọdún kẹta bó o wá ní ọdún kẹrin ẹ wọ́n tó pé wọ́n tó kíni ká ah, wọ́n tó pé wọ́n kàn ní kíni ẹgbà ó ní débi wípé gbogbo àkókò tọkọ òun bá pé ẹni tí ń bọ̀ òun tó tún nílò owó ó lè jẹ́ àkókò tó ń ronú wípé bó tiẹ̀ ṣe àfẹ́ plot ká tiẹ̀ lọ ra ọlọ́kọ̀ òun wò ó yá gbájúmọ̀ tá à ń ṣe é ní o já gbajúmọ̀ ni o gbogbo àfẹ́ plot a plot two plot four plot ten kò sí ìta àníra o kò sí gbé adáṣọ tá àrílẹ̀ fi wá o má lọ ra lè kankan ọlọ́run tó gbádà kò burú ẹgbà ó níyẹn ló ń wá fi ọdún mẹ́wàá mi ṣe tígbéyàwó àwọn fipá pógún ọdún láì rẹ́jẹ̀ láì romira òun ọ̀yọ́ kọ́ bọ́ o òun òye bùkátà àwọn ọmọ gbọ́ o débi wípé àkọ́bí ti jáde yunifásitì ìkejì náà wà nílé ìwé polytechnic ó ní ìkẹta bóun ṣe ń sọ̀rọ̀ yìí ó ń ṣèdánwò níwèé mẹ́wàá lọ́wọ́ àǹtí ọ̀run bóun ṣe ń bá ayé rèé o wọ́n ní ṣùgbọ́n nígbà tí ìrìn àjò múye báyìí wá múye báyìí wá wọ́n tún ní múye báyìí wá wọ́n tún ní múye báyìí wá tọ́wọ́ pé ọdún kẹwàá tóun à ń ṣe òǹkà ogún ọdún lórí lórí lórí ìrìn àjò ìgbéyàwó ó wà ń sọ̀rọ̀ ọdún márùn-ún sẹ́yìn báyìí tígbéyàwó àwọn pé ogún ọdún arábìnrin yẹn ni lòun á pé ẹ gbọ́ bí ní tòun o òun ga bàbá alágbájá ó tó gẹ́ ẹ wá ń tẹ́ mọ̀ ṣe níbí tó bá ṣe pé lóòótọ́ lọ́lọ́run bá pé you are mistakenly born in Nigeria ìlú òyìnbó lọ́lọ́run kọ̀yìn mọ́ láàrin àwọn aláwọ̀ funfun ọ̀nà ọ̀là nígbà tó bá tásìkò ó tó gẹ́ owó àjọ tó ń bá dábàá yìí ní ìsìn ọjà tó ń bá ta ilẹ̀ ló ń wọ́n fira ilẹ̀ ló ń wọ́n fira iye tó ń ti ná lérí ẹgbàáyé báyìí ẹgbàáyé báyìí ẹgbàáyé látọdún kẹwàá àwọn ti kọ́lé parí àwọn ti kú ní ẹgbẹ́ nílé mìrẹ́ǹtì ah ó tó gẹ́. ó ní láti ọdún karùn-ún sẹ́yìn tó ń ti wá jarun ájú tó ń ti ní kò sí tọ́jọ́ bọ́lọ̀ ń balẹ̀ rìn ìlú èbó ẹ lọ àgùntàn àgbà àná nílùú èbó yìí ọjẹ́ fóun ń tòun o ó ní torí gbà mí ìtúyọ̀ kọ̀ wọ́n bá sọ pé wọ́n tó ní kó wọ́n mú iye báyìí wá pé àìwá lọ bá wọn àǹtí yín náà báyìí bá kúkú dán kéèsè mi àtàwọn nìkan lájàǹfààní yẹn ọjà ọ̀yà àwọn oníyọ̀ pé wà ní o wà ní o bó kówó tó yẹ kó òun kó lọ ra ọjà báyìí ẹgbà. ọlọ́lẹ̀ ẹ̀mẹ́ta ló ń tutù wọ́jọ tó òun ò fira lẹ̀ lórí pé òun ń tòrìn àjò òlú èbó tó pé òun ò lè ra ilẹ̀ yẹn débi tí yóò jẹ́ kíkọ́ ọlọ́dún karùn-ún wá rè tínú ilé wá ń gbóná girigiri ó lóun ò fowó lẹ̀ mọ́ o ó ní gbèsè tiẹ̀ ti gbèsè gbèsè ti gorí gbèsè fóun. tó ṣe kókó sí kọ́mọ̀dà. ó ní nínú ilé ti wá ń gbóná ó ní ìjà jẹ́ mọ̀ pé ọdún karùn-ún rèé tóun ti jarun ájú fọ́kọ ọ̀hún ọdún karùn-ún rèé tọkọ ọ̀hún ti mọ tí eré lọ́kọláya tó ti ró kege. a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ o. ó ní ọdún karùn-ún rèé tọ́jà pálẹ̀ ẹjọ́ tó ń wí tó tún di ìdajì ìjọ kejì tó kọ̀ ọ̀hún pé ṣé omi ìnẹ̀ ṣá ìyá alágbájá tó ń pè omi ìnẹ̀ o omi ìnẹ̀ ah omi ìnẹ̀ lè omi ìnẹ̀ lè òun ò kòtò àgbà àná nílùú èbò yìí ló fẹ́ jẹ́ fún òun ọ̀bá yín dájọ́ ìyàmọ́ òun ọ̀bá yín mm, mm, mm, ọlọ́dún ó ní alẹ́ ẹjọ́ tó ń wí ilẹ̀ rẹ̀ tọ́ mọ́ tọkọ ọ̀hún tó tó ń pèpè ṣé omi ìnẹ̀ ṣá ó ní alẹ́ ẹjọ́ kejì lọ́kọ ọ̀hún fi yàrá lẹ̀ tó ti di ìgbàlejò. ìbàdàn tàbí lọ́jọ́ ìṣòro òbí ẹni. nítorí yàrá mẹ́ta làwọn ń lò òun àti ẹ̀ ń lò kan àwọn ọmọ ń lò kan tọ́ra àmọ́ àwọn ọmọ tí ìbí wọn dọ́gba ni tá a lè jọ sùn yàrá kan náà yẹn ni pé ọkùnrin náà mẹ́tẹ̀ẹ̀ta ó ní yàrá kan táwọn fi ṣe yàrá àlejò bọ́kọ̀ ọ̀hún ṣe sí bẹ́ẹ̀ nìyẹn ó ní látàlẹ́ ẹjọ́ kejì tó ń tini ó mìnà ẹ̀ o mo mìnà ẹ̀ sà ó tó gẹ́ẹ́ ó lóun ọ̀jẹ́ ṣe ń jẹ́ nínú ilé kọ́jẹ́ kò sí àjọjókòó sọ̀rọ̀ mọ́ bíi ọkọ àtìyàwó lórí àwọn ọmọ. kò sí pọ̀ ṣàwàdà kankan mọ́ báàrin àwọn sì gún tẹ́lẹ̀. ó ní kókó ibi tọkọ òun sì ń kówó sí láàrin ìrìn àjò ọdún mẹ́wàá ẹ̀hún ọmọ ńgbà mo ní kowo si laarin irin ajo odun mewaa ni ma madam ẹ dúró ná ṣé ẹ ṣe try láti mẹni tó ń bá wọn process wọn ta ni. tí ń bọ́ process ẹ ẹ ẹ ta wá ní igbó ó ní ọ̀sán pé tó o bá e e e ta wa igbo o ni osan pe to o ba se mistake lọ bá ọ̀rẹ́ mi inú ilé because all advice òun ni based on the uh, revelation tí ìyàwó lè fóun ìyàwó lè tọ́lẹ̀ fóun ní kínní òun ọ̀mọ́ rí tọ̀rẹ́ òun ti wájá tó máa lọ dúgun mọ́ ṣe bí gbà tó ń bọ̀ lòun yálé ẹ̀ wípé ẹ̀yìn tó ń gbọ́ rè kó fún un nímọ̀ràn tóun bá sọ fún ẹ pé òun yálé ẹ̀ pé òun fọ̀rọ̀ ló ń kọ́ tó bá lọ bá ó là ń ti ọrùn ọdún karùn-ún wá rèé tínú ilé àwọn ti ń gbóná bí ajere. ìyá mi ò ní ẹlẹ́lẹ́ ni kóun ó ṣe. ṣáàmù wípé kì í ṣe wípé ńgbà tí ọkọ àti àwọn bá jọ ń ṣe nǹkan pọ̀ ní inú ẹbí gbọ́dọ̀ tòrò kájọ sọ̀rọ̀ lórí àwọn ọmọ kájọ ṣàwàdà kájọ rínú ara ẹni ìyú gan iṣẹ́ kan ni lọ́tọ̀ kódà mo ní ṣé torí pé wọn àwọ yàrá yín mọ gan lẹ wá ló jẹ problem no no no no ní láwọn ọmọ mẹ́ta àwọn ọmọ tó sọ pé ìkẹ ìkẹ ìyí àkọ́bí wọn wọn máa lọ sáàfù láìpẹ́ ìyí kejì gan kọ́ ó ti fẹ́ parí polytechnic ó ní kí lóun bá ká òun ti di grammar already pé but kò sí happiness nínú ẹbí yẹn mọ́ látọdún karùn-ún àmọ́ ah, ní anyway ọdọ̀ ọdọ̀ àwọn ọ̀dọ́ gbọ̀ngbọ̀n o. Eh, kankan tóbìnrin yẹn sọ tó jẹ́ ayọ̀ tèmi ni pé ṣé ẹ ti wá létà achieve àtìralẹ̀ olóhùn ti ra ń bọ̀ wá lóde dúró olóhùn ti ń bá a lọ. ọ̀dà ẹ̀jẹ̀ á sọ fáwọn ọ̀jọ̀gbọ́n ó pé òun bá kọ́lé náà tán òun rò pé olówó a máa sọ fún òun wípé mo mọ̀ pé ilé ẹ̀yẹn wàá ti rà mo mọ̀ pé ilé yẹn wàá ti máa kọ́ lọ mo mọ̀ pé láti five years tó ti sọ pé kìnìkà mo mọ̀ pé wọ́n ti sọ fún ẹ wípé ilé yẹn ni kò máa kọ́ kò máa kọ́ èmi kò máa mú ti èmi dé bùtì ayọ̀ no problem wàá rò pé tó o bá kọ́ tán àjọ ó ní gbogbo òyìn gan ìṣòro kan ló tún jẹ́ kí kò ń ṣe. ẹ wo kí ni kò ṣe o ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin abiyamọ kí kí arábìnrin yìí ó ṣe kí ni àkáǹtì ọrùn yìí ó ṣe ọ̀rọ̀ rẹ o àbíà ìgbéyàwó ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tọkọ fọdún mẹ́wàá wáṣẹ́ tí ò ríṣẹ́ lọ́dọ̀ ọdún kẹwàá tọkọ dé tó pé wọ́n sọ ìran ìlú èbó fóun tọ́wá ìlú èbó à ń prọ́sẹ̀sì ìlú èbó wá di kòtò àgbààná fúnyàwó àbíà àwa bá ń ṣílẹ̀kùn lẹ́ o. ọ̀rọ̀ kan ni mo fẹ́ bí hmm. ẹ̀yin ènìyàn. ní kálukú àbí tiẹ̀ láà tètè òpópó abóńdè lọ́rùn zero eight zero three two three two ten fifty nine tàbí zero eight zero seven seven seven seven ten fifty nine hello bàbá ṣẹpẹ́lẹ́ òkèèrè ní plus two three four eight zero nine two two two ten fifty nine hello. hello eh, ojú òpó yìí ti jà pọ̀. ó ṣe pàtàkì. àwọn abiyamọ ti dìde o. ṣe kókó ọ̀rọ̀ rẹ o hello. hello ẹ káàárọ̀ mà. ẹ káàárọ̀ sà o. ẹ pé tó. ẹ ṣeun. ọlọ́mọ bá wa. ó kọ yín. orúkọ mi ni eh, eh, ayọ̀lá adéwálé láti jẹ́bọ̀dé. ó yá sà. bẹ́ẹ̀ rí ọkùnrin yẹn. ó lé ọ̀lẹ́ ni. tó lé ọ̀lẹ́ eh. látogún ọdún fún di ogún ọdún wáṣẹ́ ó lé ọ̀lẹ́ ni kò fẹ́ kàn án ṣe. ọdún mẹ́wàá ló tiẹ̀ fi wá ṣẹ́ ọ̀fọ̀ ọdún mẹ́wàá tó rìn àjò ìlú èbó. kò ní kò ní kankan ṣe. Hmm. wọ́n ní ọlọ́run jẹ́ kárí bèrè yà sí. àmín. kì í sàdúrà tó ti wà láyé ọmọ tí ń bọ̀ látọ̀run ni o. bẹ́ẹ̀ ni o wòlíì jíṣẹ́ fún pé ìlú òyìnbó ni wọ́n ló yẹ ká bí sí. wọ́n wá bí sí nàìjíríà kí ló dé tí ò ti yà síbẹ̀ ah. kó fìyàwó ẹ̀ lọ́rùn sílẹ̀ ọkàn jẹ́ pé wàhálà yẹn máa pọ̀ fóbìnrin yẹn tó ṣòro láti sọ pé kó gbà kámú ṣùgbọ́n nǹkan tó máa ṣe náà máa gbà kámú gbẹ̀yìn ni hmm. bí ò bá ti fẹ́ kọkùnrin yẹn gbẹ̀mí òun ah. torí pé bó ṣe ń bá a lọ yẹn ọkùnrin yẹn máa fẹ́ gbẹ̀mí ẹ̀ ni hmm. Hmm. nǹkan tó dáwọ́lé ọlọ́run ajẹ́ kó yọrí ẹ̀sìn rere o ọlọ́run àbá parí ẹ̀ òun láti ṣe sùúrù kó gbà kámú tó a bá rí ọwọ́ tọkùnrin yẹn fẹ́ gbé kó fi sílẹ̀ ó tó lé ọ̀lẹ lọkùnrin yẹn òfòdì ọdún mẹ́wàá wá sẹ́ òrìṣẹ́ òfòdì ọdún mẹ́wàá gbowó lọ́wọ́ ìyàwó ẹ gbogbo ẹ̀ náà kó tọ́ já sí kọ́. nígbà tẹ ìbú bá fẹnu ọkọ sọlẹ ọ̀rọ̀ àti kò burú ẹ ṣeun ẹ jẹ́ àgbọ̀ tẹlumi ẹ ṣe àdúpẹ́. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. aago ojúmọ́ o. ojúmọ́ ayọ̀ rèé àríyá múlòdùn káàfàtà. ọmọ rúbùtù. ẹ mọ̀ ṣeun. mo ń gbádùn ẹ o. <laughs> <laughs> ẹ ń gbádùn ìyàwó rẹ <laughs> jórí ọgbọ ọmọ ọmọ pé ṣe gbígbádùn yẹn lánàá gbádùn èèyàn lè mi lè tó ń sọ sí mi lẹ́nu àbí tó ń sọ sí mi ní kíní mi ni mo ṣe ń gbádùn <laughs> yọ mi lọwọ mò ń gbádùn ẹ mò ń gbádùn ẹ. ọ̀dà náà ń gbádùn ni. ẹ ṣeun gbogbo jamani kọ o. àlàáfíà la wà ojú mayọ̀ la máa rẹ̀ ní ìwà bá wa. àmín Ami, ọ̀rọ̀ lóye. tẹ̀lé ọkùnrin yẹn mm. ọkùnrin yẹn mm. kò ní nǹkan ṣe. ẹ ṣáwò. ẹ rí ìyá tó ní orí náà tó nǹkan èmi ò rò pé òótọ́ ni. àtàǹbàdé bẹ̀. torí tọ́lọ́n bá sọ pé báyìí ni kí òun fẹ́ kí nǹkan kan kó ṣẹlẹ̀ mm. so mo ń bọ̀ ní ọ̀la ọlọ́run ó lè má yà kankan ṣùgbọ́n ọlọ́run ò kì í ṣèlérí kó wá fi ọmọ ẹlẹ́gbẹ́ tí a máa jẹ́ bó bá ṣèlérí tí lérí yorùbá tí ì wà yóò wá nǹkan kan tí yóò fi gẹ́ bí supplementary tí ó máa lò tí ó máa jẹ tí ó máa mu tí ọ̀nà yẹn máa fi là so èmi rò pé jìbìtì àlùpàyídà olè òun ni ọkùnrin yẹn. ibo ló wá ń kówó yẹn sí owó tí ń gbà lọ́wọ́ ìyàwó ń bola lè pọ́nkó sí. ẹ bóyá ń ta tẹ́tẹ́ ìbèrè lọ́wọ́ ẹ gbé fún ìyàwó ẹ̀ dáadáa lè máa ta tẹ́tẹ́ àbí kó jẹ́ pé nǹkan míì ló ń ṣe tó ah. yóò bá ń ṣe processing travelling fún ten years kò dẹ̀ bọ́ sí o dẹ̀ jí òun sùn tí oògùn òru orí ara rẹ̀ wò pé ọdún mẹ́wàá ti yọ kúrò nínú ọjọ́ orí o kó mm-hmm. tó ṣe ìyàwó gan wọn àtọmọ ọdún mélòó pé wọ́n ti tó twenty àbí twenty something years. àwọn ṣáà wọ́n ti pé fifty two báyìí gẹ́gẹ́ bí ìyàwó ṣe sọ. ẹ jẹ́ kí ló fẹ́ wá ṣe é lu ìbò ẹ sọ fún ìyàwó ẹ pé kókó òun lè jẹ́ kó wá gbogbo ìlú òyìnbó sí fún àgbàlagbà fifty two fifty kìíní kan àwọn ọmọ twenty five thirty kìíní kan lè lè ẹ wò ó iṣẹ́ kí ló fẹ́ wá ṣe hmm. lọ́sẹ̀ fẹ́ wá máa nulẹ̀ àbọ̀ fẹ́ wá gbé iṣẹ́ kí lorúkọ ẹ̀ ó ah. lè ọ̀lẹ́ ni ẹ jẹ́ kó wáṣẹ́ kó wá tí ò bá ṣe kó lọ dáko ẹni kíyàwó ẹni kó lọ máa dáko kọjọ máa dáko kọjọ máa jí kọjọ máa tó ẹbẹ ń tọ́ bá fún yàwó ń fèsì ẹbẹ ń tọ́ bá fún yàwó ń fèsì nìyàwó tó gbà mọ́ràn kò fún yàwó ń fèsì. kíyàwó náà kájú lẹ̀ ẹ kó kájúlẹ̀ ó máa wá padà bẹ́gbẹ́ yìí ni ó máa padà wá bẹ́ẹ̀ ni torí owó tó ń gbà lọ́wọ́ ìyàwó yẹn ó kọ́kọ́ ṣàkárá ìyàwó ni ó máa padà wá bẹ́ẹ̀ ni. ìyàwó tẹ̀ fún lówó ìyàwó tẹ̀ tí lòun fún lówó mọ́ láti bí ọdún márùn-ún yẹn. kàkà kí ìyàwó máa fún lówó ìyàwó lọ ra lẹ̀ ìyàwó tí ń báṣẹ́ ilé lọ. ẹ kó máa kọ lọ torí ilé tó ń kọ yẹn ogún àwọn ọmọ yẹn nìyẹn hmm. ọkùnrin ò rẹ́dí láti ṣe kankan fún fún fámìlì yẹn ẹnu tààrẹ ló mọ̀ owó tó kó síbì kan tíyàwó ẹ̀ ò mọ̀ bẹ́ẹ̀

Eh, aláwọ̀ mi lọ aláwọ̀ pupa. aláwọ̀ rẹ̀ dì ló. ẹ eh, wo ìyàwó rẹ̀ mi eh? ni wọ́n lẹ̀ ní gómìnà yẹn kájúlẹ̀ kó kájúlẹ̀ pátápátápátá kó kó fèsì àwọn ọmọ ẹ̀ kó fèsì àwọn ọmọ ẹ̀ ìgbà tó òun tó bọ́ sí yàrá àlejò ló máa padà wá sí yàrá ti iná àgbàdọ́wọ́ bàbà ibi bá padà lọ́wọ́ bá padà wá fẹ́rẹ̀ yàwó ẹ̀ kò burú ẹ ṣeun kó lọ máa dáko ẹni kó fọ̀rọ̀ lóyìnbó lẹ ó ti late. ó ṣẹ̀ṣẹ̀ kó náà mọ gbọ́ báyìí ló mọ̀rọ̀ wa ó dà ṣe ẹ ṣe àdúpẹ́. fifty two years fifty two years lọ́nà náà fifty two ah. ẹ ṣeun <laughs> ẹ ṣe àdúpẹ́. ẹlẹ́ẹ̀kaàrọ̀ o. ẹ káàárọ̀ ma Reverend Isaac ló ń sọ̀rọ̀ láti okun ọwá. yes okun ọwá mo lókun ọwá all right lẹgbẹjẹbọdẹ ló wá ọkàn wá. ẹ dákun o ẹ kí ni kárábìnrin yìí ó ṣe sọ̀rọ̀ yìí o. mọ́mí yóò dára fún yín lórúkọ jésù ẹni sísọ. àmín jésù ohun tí mo fẹ́ sọ ni pé ọkùnrin yẹn ọ̀lẹ ni. Ah, ọkùnrin ọkùnrin mà tó ń pọkùnrin ẹgbẹ́ ẹ̀ lọ́lẹ̀ o. bẹ́ẹ̀ ni ó lè sí ni. ẹ gbọ́ rí tí mo fi sọ ọkàn méjèèjì yẹn. ẹ jẹ́ ń gbọ́ sọ. ìní wípé tán bá tiẹ̀ sọ̀rọ̀ fún pé ìlú rẹ̀ ń bí sí hmm. wọ́n sì bí sí nàìjíríà kò tí wọ́n ti pé kọ́mọ̀sì nǹkan kan ní nàìjíríà bóyá bí sẹ́tì bá ń ṣe yẹn lọ́nà ó ti kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ bẹ́ẹ̀ ni tó pẹ́ tó pé ń lọ lu èbó ọlọ́run èbó lẹ́ rìnrìn àjò ó gbọ́dọ̀ ṣiṣẹ́ ibi iṣẹ́ yẹn pẹ̀lú òtí à mo ṣiṣẹ́ kí tọkùnrin yìí ń ṣe o àtúnlọ tí ní ẹ̀bẹ̀ ibẹ̀ ló ti rí yàn tó ń lọ lu òyìnbó hmm. kí obìnrin yẹn ilé tí kọ̀ọ̀kan máa ń kọ́ lọ ṣe ń gbọ́ mi tó bá ra kó lọ síbẹ̀ fine tó bá sì bá kó lọ síbẹ̀ fine but kọ́mọ́ rí fún kọ́mọ́ rí eh, disregard as husband ah. kó sì mú lórí rẹ̀ ó dà kí wọ́n fẹ́ sojú báyẹn wa. lórúkọ jésù ló dára mojú bá ẹni. ètò ọmúlẹ́rọ̀ ìkànnì fresh one zero five point nine rèé ilé orin ní challenge nílùú ìbàdàn ni ẹ̀yìn àtòrí lajọ́ ń ṣe gbogbo ẹ̀ tó fi ń dùn lóòrọ̀ yìí o ọrùn ẹ̀yìn àtọrùn orí wà lálàáfíà àjọ ń ṣètò nínú ẹ̀mí ni bẹ́ẹ̀ bá rí lórí ìjókòó ẹ̀rí ayọ̀ ni wọ́n bẹ gègé lọ́wọ́ ẹ̀ níbì kan ni àti tákàdá. èmi náà mí ìsì ẹ̀ mi nìkan kọ́ lẹ mí ìsì orí mi. ìmọ̀ ló wá ojú rẹ̀ dá ọ̀rọ̀ mi kò mi mọ́ ọláyíwọlá ọlátúndé olúwọlé ẹ káàbọ̀ facebook o tó ń kálukú yín ń gbé kalẹ̀ ńbẹ̀ bí ìmọ̀ràn àtìdájọ́ là ń rí akíntóyè tìmílẹ́yìn ẹ ṣeun ṣàkìrá àbẹ̀ní ẹ ṣeun kẹ́mi ṣọlá ẹ ṣeun kamarudin rufai ẹ ṣeun kọ́dírì yunusa ẹ ṣeun ṣé ń ṣe àrẹ̀ṣà hello hello a kú ojúmọ́ o. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. a kú ojúmọ́. ojúmọ́ ayọ̀rẹ́ ẹ̀yin ń tẹ́ fi ń gbọ́ wa sílẹ̀ sà. ẹ kú ètò. ètò rẹ o. ẹ rí arákùnrin tí ń tu. ẹ jẹ́ morúkọ yín àti ibi tá ẹ ti ń pè sà. iṣẹ́ àyàntọ́lá ni láti fọwọ́rọ̀gùn. ó dà kámọ́kámọ́ sà ẹni tí ó ń lépa ìlú òyìnbó tí ń gbowó lọ́wọ́ ìyàwó rẹ̀ ó ń tara rẹ̀ jẹ ok ẹ ṣá wò. àkọ́kọ́ ẹni ìran tí wọ́n rí sí ìran rọ́ ni. Hmm. nínú ara rẹ̀ ló ti yọ ọ́ mọ̀ nígbà yẹn bá ti ṣe láàrin ọdún kan tí hmm. hmm. o ti méjì mọ̀ ọ̀ràn pẹ̀lú ọ̀fọwọ́ sínú. ẹlẹ́ẹ̀kejì tíyàwó. ja tíntín ẹ̀ tún wá pè. hello. hello a kú ojúmọ́ o. lórí ọ̀rọ̀ mi. ojú òpó ti lọ́pọ̀ àwọn èèyàn ti gbẹ́nu sí gbóríwọlé gan seriously hello. hello. Hello mọ mi jíra káàárọ̀ màá. àǹtí fún mi láti Glasgow mo ti ń retí yín ẹ̀yin àbí àwọn. àkú weekend ẹ kú ẹ kú lédè orí o. ẹ ṣeun ma. àṣeyè náà máa ṣe lórúkọ Jésù. àmín. ṣe rí èyí tẹ̀sán ń sùn hmm. um, èmi ìbáwò pé ó dàbẹ̀ ni pé ọkùnrin yẹn ó láìgì kan ti sọ fún pé ìyàwó ẹ̀ máa níláárí jù lọ ló ṣe gbé ti pásítọ̀ yẹn sí tó fẹ́ fi fi gbogbo òun ìyàwó ẹ̀ ṣòfò but thank goodness pé ọmọbìnrin yẹn náà tètè sọjú látọdún márùn-ún sẹ́yìn tó bá jọ́kùnrin ni ó tiẹ̀ kì í ṣèṣe ọkùnrin kó kọ̀ǹtínú kó fi sílẹ̀ kó kọ̀ǹtínú kó máa táwọn ọmọ ẹ̀ kó dẹ̀ máa gbọ́ bùkátà ilé tó ń gbé kó máa gbé lọ ọlọ́run á ṣe láti yọrí fún un ọmọkùnrin yẹn nǹkan tí ò mọ̀ ni pé bó ṣe da bùkátà ọmọléyàwó ẹ̀ lórí àwọn ọmọ yẹn náà máa jọ́ọ̀jì ẹ̀ tó bá dọ̀la kò yé débẹ̀ gbogbo nǹkan tó dẹ̀ ń ṣe yẹn àwọn ọmọ ìsìn kọ̀ǹpútà èjìlá wà gbogbo ẹ̀ náà rí tán rìkọ́ọ̀dù bó bó ṣe da bùkátà wọn sórí ìyá wọn tó tún fẹ́ mm. sọwọ́ ìyá wọn dòfo á jẹ́ ìyá ẹ̀ lọ́jọ́ ah. iwájú mm. ṣùgbọ́n kọ́mọbìnrin yẹn ríra ẹ̀ kó ẹ̀ nílùú ọkùnrin kó kọ̀ǹtínú láti máa ṣe nǹkan tó ń ṣe lọ kó pátì mm-hmm. kó má tiẹ̀ ṣe bí ẹni pé ó ní sáìdì ẹ̀mọ́ tó bá gbóúnjẹ fún tó bá lòun ò jẹ̀bi ni ò pa kó concentrate lórí àwọn ọmọ yẹn ọlọ́run á jẹ́ káwọn ọmọ yẹn san ẹ̀san rere fún ah, ah, ó dẹ̀ máa kọ́ ilé ẹ̀ lọ ó kàn fẹ́ lo ó fẹ́ lo fodidi ọdún mẹ́wàá ah. ó fowó ṣòfò ó tún ó tún promi ó tún ó tún ó tún threatening ìyàwó ẹ̀ pé ó mọ̀ pé ilé ló máa ó máa kọ́lé èèyàn máa gbé inú ẹ̀ hmm. kò sí nǹkan tó máa ṣe hmm. àwọn ọmọ tó dẹ̀ máa kó wọ bẹ̀rù kankan ò ní ṣe wọ́n kó pátì sẹ́gbẹ̀ẹ́ kan ẹ ṣeun arábìnrin yìí náà gbọ́ ẹ ṣe àǹtí fún mi láti Glasgow ẹ ṣe àdúpẹ́ mà. mo lè rọ òkànnì Fresh FM ilé orin ní challenge nílùú Ìbàdàn hello àkà àtẹ̀jíṣẹ́ o díẹ̀ hello hello. hello. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. ojúmọ́ ayọ̀ mandela mandela. baba shalom. shalom o. ẹ káàárọ̀. <laughs> ojúmọ́ ayọ̀ sà. ẹ káàárọ̀. ẹ sà. mo ń gbọ́ yín. ẹ ẹ obìnrin yẹn mm. kó a máa tọ́jú àwọn ọmọ ẹ̀ níbi tèmi ìdájọ́ ìmọ̀ àpá fámìlì sọ̀rọ̀ ọkùnrin yẹn ọkùnrin yẹn táwọn máa ń gbà yàtọ̀ ọ̀lẹ́ mo ká ọkùnrin yẹn sí mm. ọ̀lẹ́ mm, torí agree mi nípa máa travel ọ̀rẹ́ travel tó wá travel náà gbogbo àtàrà pátákìrì náà torí àwọn ọmọ náà ni hmm. ọ̀rẹ́ rẹ̀ takú lórẹ́ lórẹ́ náà travel náà ìyàwó ti bá tọ́jú náà tọ́jú jáde skul yẹn ní hmm. hmm. ó wà fáwọn àṣe ni bá wọn máa padà travel padà travel ó wá jókòó tẹ̀lé ó máa kó wá sọ̀yàwó ti ti atm orí bẹ́ẹ̀ rárá torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà torí àwọn yóò bí náà sọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ bí lásìkò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wáyé náà sọ pé wọ́n ríran wọn ò ríran tí wọ́n kọ́ àwọn jọ̀lẹ́ kalẹ̀ dáwọn náà fẹ́ travel ni wà ní wà ní ṣe ní ẹni tì máa kọ́ àjòkò tẹ̀tẹ̀rẹ́ kò ní ṣe yẹn hmm. kan mọ́ gbọ́dọ̀ gbàgbọ́ wọn ká máa jọ́sìn láìpù wọn ọjọ́ ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ o àmọ́ ọ̀gbọ́n sọ́gbọ́n àwọn ìwà yẹn náà nìyẹn. ẹ ṣé àdúpẹ́ Mandela láti Jerusalem ẹ ṣeun àtẹ̀jíṣẹ́ ń wọlé pòròrò pòròrò ẹ jẹ́ ń ka àwọn àtẹ̀jíṣẹ́ díẹ̀ náà. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ èyí sára ẹ̀ ní sọ̀rọ̀ láti láti tó ní olúkà gbọdọ̀ là. ó dà ẹ jẹun gbọ̀nyín pápápá. ọkùnrin tara rẹ̀ ni. Hmm. ó tara rẹ̀ ni. lọ́nà wo sà. olè ó olè láti lẹ̀. ìrọ̀lẹ́ hmm. ọkùnrin bẹ́ẹ̀. ó dà ó dà. àtẹ̀jíṣẹ́ arábìnrin sílé fatu ayọ̀ ayọ̀ká láti ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n pé ọ̀lẹ gbáà ní arákùnrin yẹn wọ́n pé kárábìnrin yẹn ọmọ wojú uche o kọ́mọ báláyìn tiẹ̀ lọ jẹ́jẹ́ àtẹ̀jíṣẹ́ Mr. Wàsíù Àyìndé Wàsíù Àyìndé ṣe Wàsíù Àyìndé wọ́n pé láti ìpínlẹ̀ Ondo làwọn ti fi àtẹ̀jíṣẹ́ yìí ṣọwọ́ wọ́n wípé kárábìnrin yẹn kó tètè fọgbọ́n kún gbàgbọ́ ilé yẹn kọ́mọ̀pọ̀ wọn parí ẹ̀ nírìn gidi o bó ṣe yàrá kan ni kóhùn àtàwọn ọmọ rẹ̀ ọmọ ọlọ́ọ̀bì wọ́n ní tó bá wù ọkùnrin yẹn kó tẹ̀lé tó bá wù kó mọ́ tẹ̀lé. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sá o. ẹ̀rọ bísí ló sọ láti London. Mr. Bisi láti London. ẹ káàárọ̀ pa. ẹ káàárọ̀ sá. ẹ kú ètò wa. ẹ ṣeun ẹ dá sí. gẹ́gẹ́ bí ìjọba yẹn ti sọ wà nìyẹn ọ̀gbẹ́ni òní kan ṣe ìka ìdádẹ́sí ni. Mm ìran gọ́ọ̀rìsì yẹn mm. ìran bíṣọ̀ ló máa ń ìran máa ń dìbò ní ó lè jẹ́ àwọn ọmọ ẹ̀ ìran gọ́ọ̀rì táwọn ẹ̀ ìgbé táwọn ẹ̀ bá lọ sí ìdìbò tí kò ń ṣe náà lójú alẹ́ sáà tí mo sọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. for ten years for ọdún mẹ́wàá ó kàn wéèsì owó ìyàwó ẹ̀ mm-hmm. gbogbo gbogbo owó yẹn sọ pé wéèsì yẹn ẹ tí wọ́n ti ní ìdè ọ̀pá ìdílé ìdílé kẹ́kẹ́ ìdílé àwọn ọmọ máa ṣe ní sábà bá ti wá sí ìbò náà ti di ará ìlú ìbò sí. bẹ́ẹ̀ni. ọ̀pọ̀lọpọ̀ kó jẹ́ pé òkò nìkan gangan ìgbà selfishness ọ̀tọ̀lẹ̀ àti ìdí lọ́ndà láàmú. wúmà nìyẹn tí wúmà nìyẹn kó kọ́ra máa tọ́jú àwọn ọmọ tí ń tọ́jú àwọn ọmọ. ok ọlọ́run àbá wọn ọlọ́run àbá wọn wò. àmín ẹ ṣé mr bisi láti london ẹ ṣé. àtẹ̀jíṣẹ́ mr adéríbigbé àjàní adé wọ́n pẹ́ láti ìpínlẹ̀ Ọ̀ṣun nílùú Ìwó lójú ọba wọ́n ní arákùnrin yẹn ìkàlàbà pé kì í ṣe ẹni rí rárá wọ́n ní torí ìfọwọ́sowọ́pọ̀ ìyàwó ẹ̀bẹ́ yẹn ah wọ́n ní ọkàn wàá jẹ́ igi ìdàbù fún ìyàwó ẹni. náà mi ti ẹ̀dùn àwọn ọkùnrin ní náà ń gbarata dáadáa bá ṣàwọn obìnrin ní sọ̀rọ̀ báyìí wọ́n pè é wọ́n ń gbìjọ obìnrin ẹgbẹ́ wọn. mr akeem ọlálẹ́kan náà sọ̀rọ̀. ayé mi lọ́wọ́ rẹ o. wọ́n ní kí lórí facebook ní o mr akeem ọlálẹ́kan wọ́n ní bákùnrin bá fẹ́ rèlú èbò kọkọ rí bẹ́ẹ̀ wọ́n ní ọlọ́run wọn yóò mú débẹ̀ wọ́n ní kọ́ wá ọ̀nà tí ó fi máa tún owó síbú àtú. Si kọ́mọ́sọ̀ ìyàwó rẹ̀ di atm. mo tọ́lá ní àbísọ̀lá o. ìyá àtọ̀mí wá látòdò ògbólú wọn ní ọ̀dẹ̀ ni arákùnrin yẹn wọn ní kí arábìnrin yẹn kó tètè fún ìgbà ẹ̀sán kó sán tòbí ẹ̀ gírí kọ́ mọ́ dáwọ́ ìyà kankan lẹ̀ fún mọ́. lórí Facebook ni o. lórí ọ̀rọ̀ yìí. Bọ́lá Richard wọ́n yí pé ọ̀lẹ́ bọ̀tọ̀bọ̀tọ̀ ni arákùnrin yẹn wọ́n láwọn náà ti experience nǹkan báyìí sẹ́yìn o wọ́n ní kí obìnrin yẹn ó tẹ̀síwájú lórí pé ó ń ṣètọ́jú àwọn ọmọ rẹ̀ àtìlé tó ń kọ́ lọ. mo dúró lé apáta ayé ayé o. Hmm. àwọn ọkùnrin gbára ta ní wáì táwọn ọkùnrin ṣe máa ń sọ obìnrin di atm báyìí náà wọn ní kí gan ló ń ṣẹlẹ̀. fàṣẹ. alájà sẹlẹfàtò sẹlẹfàtò rauf wọ́n yí pé àwọn láti odò ọba nílùú ìbàdàn ẹ káàárọ̀ o. ẹ kú jọmẹta ẹ kú láéláé. ẹ ìlànà gbọ́n ambassadọ̀ rẹ. ẹ bá wa sọ fọ́gbẹ́ ni yẹn wípé ọ̀lẹ́ olóòórùn ni. òun náà ń gbọ́ bẹ́ẹ̀ tí ń sọ yìí ó bá ṣe pé ń gbọ́ wa ń gbọ́ wa tó bá wá sílùú òyìnbó náà kò lè ṣiṣẹ́ ìlú òyìnbó ń bí báyìí. sá bàbá ìjẹ̀bú. ẹ gbọ́. mo ń gbọ́ yín sà. tó bá wá sílùú òyìnbó ní tatuwani ló pè láti orílẹ̀-èdè Jámánì. bàbá ọkọ mi ni ọ̀dà mo ń gbọ́ yín o. bàbá àjà ẹ̀gbá mi. kò yẹ lẹ́ni kò yẹ lẹ́ni tó lè fẹ́ yàwó rárá. Hmm. gbogbo ẹni bá ti ń gbowó lọ́wọ́ obìnrin tó yẹ gómìnà ló gbẹ́kẹ̀lé tó ń gbowó lọ́wọ́ ẹ̀ ọ̀lẹ́ni hmm. irú wo ti ẹ̀ lè dèbí. Hmm, kò lè dèbí o ẹ sọ fún mi tó tutù bá mú báyìí tó bá dìgbà òtútù iṣẹ́ ló máa sọ fún yín kó wò lè jáde òun òun tó ń lọ nàìjíríà padà ọ̀lẹ olóòrùn ni tó bá dẹ̀ ní nǹkan sọ láyé tó rọ́ níyàwó ẹ̀ pamọ́ kó wá báyìí ah, ọ̀dà kò burú ìyàwó ló ti ẹ̀ wá. kó wá sórí fúrógámù ìjọba tó bá yẹ kó ṣiṣẹ́ lóòótọ́ kó wá sórí fúrógámù kó yá dúró nàìjíríà jẹ́ ó máa la dáko gẹ́gẹ́ bí gbẹ̀ngà balógun ti sọ. bó ṣe wí tọ̀ ó náà bó bá ń gbọ́ wa yóò mọ̀ gbọ́ báyìí bí bá ń gbọ́ wa yóò mọ̀ gbọ́ báyìí bí ó sì gbọ́ àwọn tí ó bá jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tán náà jó ń rú ẹ̀ wọn náà mú un kó la kó tàbí kó la kọ́ṣẹ́ wọ́. tọ́ at fifty two. ìtọ́lẹ̀ṣe nìyẹn. ìtọ́ ń ṣe lẹ́kọ̀ọ́ bàbí ìbàyè. àpíà bó lè yóò ṣe wá gba bàbá fifty two lọ́mọ kọ́ṣẹ́ nǹkan mọ̀ dé. èyí tí wọ́n ń ṣe nàìjíríà kò bàbí ìbàyè mu ọ̀lẹ́ ò lè ṣe o. ọ̀lẹ́ ò lè ṣe bí àti lótùtù tọ́ ó dà o. ẹ sọ fún ẹ ṣe. mo lẹ́rọ ìkànnì fresh one zero five point nine music house challenge nílùú ìbàdàn ìlú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ẹ ètò òun o. ọkọ yín tí o. àbí mi tọ́ ọmọ gbọ́ yín sà. tí téèyàn bá ti dáwọ́ lé téèyàn bá gbìyànjú kan láàrin ọdún kan sí méjì tí ò bá ti bọ́ sí kéèyàn ti mọ̀ pọ̀ lọ́hùn lọ́wọ́ sí nìyẹn ó kàn fẹ́ di àgbàna fún obìnrin yẹn ni obìnrin yẹn gan yẹ kó ti já rẹ̀ tipẹ́ gbà ah, àwọn owó lé nǹkan lórí láti nǹkan bí ọdún márùn sí mẹ́wàá sẹ́yìn kò bọ́ sí náà kó yẹ kó ti já rẹ̀ kó ti. ó ti á já rẹ̀ látọdún karùn-ún báyìí ìgbà tí gbèyàwó wọn pógún ọdún ìnìyàwó òpó òrìṣẹ́ àwọn tó fọdún mẹ́wàá tó ń mọ̀ rọ́wọ́ sí pé òun tó lú èbó òun kò tún yanjú òun ò kówó lẹ̀ mọ́ àtọ́dún karùn-ún tí ò ti wá kówó lẹ̀ mọ́ nínú ilé tí ń gbóná. àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ ní kó fèèzì hmm. wọ́n mọ bí wọ́n ti mójútó àwọn ọmọ táwọn ọmọ ó fi ṣàṣeyọrí ó pa tọkọ sí tọkọ bá ti wáṣẹ kan sí ó pa sí ó lọ wáṣẹ sí ẹ kú ìkẹlẹ o. ẹ lọ ẹ káàárọ̀ o. ẹ lọ káàárọ̀ dọ́tọ̀. yes sir faith látàkì mọ́rin ni. a ojú òpó obìnrin bá wọlé yìí ẹ padà síbi ojú òpó yín sà. gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni wọ́n. ẹ mọ̀ wípé ojú òpó méjì ló wà ńlẹ̀ fáwọn tá a wà nàìjíríà ìka ṣoṣo tó jẹ́ tàwọn aráàlú èbó ẹ mọ̀jà máa tọ́ka sí i. ẹ káàárọ̀ sà. yes ma Abiodun láti Ìjẹ̀bú Òde. yes sà ẹ dá sí ṣe rí ntẹ́mi kan máa àwọn èèyàn ti sọ pé olè ọ̀lẹ ni òdodo ni ṣùgbọ́n èmi á fi kún pé ó tún nìkan kù lọ́wọ́ ṣùgbọ́n àbá tèmi ni wípé ṣe rí àwọn ọmọ tí wọ́n bí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn mm. kí obìnrin yẹn kó kó kọ́ wọn dáadáa nítorí pé ó ṣeé ṣe kó fẹ́ fara wé bàbá wọn. àwọn géńdé sì tán ni akọ akọ lògìdá kò nítorí ọjọ́ iwájú kó má bàa dà ìpè ṣe làwọn náà má ṣe ìṣe bàbá àwọn torí pé ẹni bí ni làájọ hmm. ó bẹ́tà kí obìnrin yẹn bá wọn sọ̀rọ̀ dáadáa hmm. kó lọ kó wọn fún àwọn tó lè fún wọn ní hmm. tutoria nípa ìgbé ayé kó má bàa dà ìpè ṣe náà máa tó àfarawé bàbá wọn tó láwọn náà máa níyàwó lọ́jọ́ iwájú. bẹ́ẹ̀ni tó ó dà ẹ̀sùn àdúpẹ́ sáà Abíọ́dún Babs lójú kan ní ti Facebook ọ̀ wọ́n ní Australia làwọn gbé tẹ́lẹ̀ káwọn tó tún wá sílùú London wọ́n ní iṣẹ́ ni o ọ̀lẹ́ ò lè wá lu èbò ṣe é gbọ́ o bóyá kan rò pówó <laughs> wọ́n ń káwó lórí igi ń lu èbò wọ́n lẹ́yìn ó ṣiṣẹ́ rẹ̀ ń gbọ́ a bá jìyà fún ilé ìtọ́jọ́ ń tá a bá ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni ó o táwọn wà lójú òpó hello. hello hello ma. ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mọ̀míjì ọ̀ ìrẹ̀lẹ́sẹ̀. ṣeun adúpẹ́ sà. bàbá mi kú orí ẹ̀ um, fọlárìn ló ń kọ́ láti London. Mr. fọlárìn láti London orí wà lálàáfíà mò ń gbọ́ yín sà. kẹrí àkọ́kọ́ hmm. ó yẹ kí wọ́n máa gbọ́ngàn ti mọ̀ fúnra rẹ̀. pé ọkọ ó fi ọdún mẹ́wàá wá iṣẹ́ hmm. kò rí ó fi ọdún mẹ́wàá wá láti travel lọ sí ilé ìbò hmm. kò rí fún ojúgbọ́dún mẹ́wàá tí ọkọ fi wá iṣẹ́ yẹn hmm. ó yẹ kí ìyàwó ti mọ̀ pé enemy of progress ni ọkọ owó ah. olè ni ọkọ owó. ẹ ṣe mọ̀ pé kì í ṣe pé kò ríṣẹ́ ní fọ́dún mẹ́wàá àkọ́kọ́ o wọ́n ó gbé pípálí kí igba gbogbo ìkirikakirika o ìyún náà ni ìyàwó wa wò pé ńgbà òde tó ló mú vision tó mú vision dé pé wọ́n ní ìlú èbó ni orẹrẹ mú o mistakenly born in Nigeria ni o ìyàwó wa wò pé sóńtò òun fọ́dún mẹ́wàá bọ̀ sanwó olé sanwó sùkúù raṣọ sí lọ́rùn fún lóúnjẹ ṣé owó ni ẹ̀sán làátùmọ̀ náà ìyàwó ọwọ́ àrùn dàlẹ̀. dókítà yes sir dókítà yes sir mo tó tẹ̀lé program yìí tipẹ́tipẹ́ ok sir ṣe rí eléyìí enemy of mo ṣe rí peter pé enemy of progress ni máa yàn ah. ó lè ní ọ̀lẹ́ni aláìníkan ṣe ó lójú kòkòrò ni ah, eh. bẹ́ẹ̀ ni fún odidi ọdún mẹ́wàá kó wáṣẹ́ ìyàwó ẹ̀ tún àdúrà pé kó lọ kọ́ṣẹ́ olóò lọ kọ́ṣẹ́ ìmọ̀ràn tèmi kì má gbà lákòókò tó ráhùn tó kù ìmọ̀ràn torí mo ti sẹ́ẹ̀dì mẹ́sẹ̀jì lórí Facebook ìmọ̀ràn tèmi ni wípé kí wọ́n máa yẹn kó gbàgbé pé òun ní ọkọ. kó gbàgbé. kó gbàgbé pé òun lọkọ. ok kó ń ṣe ọkọ kó gbàgbé pé òun lọkọ. ok wọ́n ní ẹ̀yin àgbàlagbà lẹ́ máa sọ pé bí obìnrin bá lórí ọkọ á lórí ọmọ. bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́ ló ṣe máa ń sọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. owó ẹ jẹ́ kó gbàgbé pò lọ́kọ̀ fún odidi ọdún márùn-ún tó lòun ò fi lówó ẹ wo achievement tí obìnrin ti achieve. Ah, ó ti ra lẹ̀ ó ti ń kọ́lé rẹ̀ lọ ìyàwó ọkọ tó ń sọ fún pé bọ́ bá kọ tóun àtẹ̀lé lọ. ṣe é pé programu ẹgbẹ́ kò wà lọ́gbọ̀n ni ẹ jẹ́ kó gbàgbé pò lọ́kọ̀ kò ní ọkọ orí ọmọ ló ní ẹ jẹ́ kó fèsì àwọn ọmọ. kó fèsì lédè kan kó fèsì àwọn ọmọ tó bá kọ́lé ẹ̀ parí tán bọ́kọ́ tẹ̀lé bí ọ̀tẹ̀lé kó kó má wo bẹ̀ kó má lọ lálàáfíà àbí. àṣàmà fún ẹ bí ò bá tẹ̀lé kó má tẹ̀lé. ó dà sá ó dà sá. àṣàmà fún ẹ ẹ bá mi torí. orí agbọ́ o àdúpẹ́ o. ọjọ́ ti lọ ẹ lóò. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ mà. orúkọ tèmi ni Yẹmí. láti. láti Ìbàdàn bíbá. àti Yẹmí láti eré àpáta. ó yá ṣe kọ́mọ́kọ́mọ́ mà ẹ wo nǹkan tẹ sórí ìtẹ̀sọ́ láàárọ̀ yìí ìtàn mi ni. ìtàn yín bò ó. èmi gangan experience ẹ̀ ah. ṣùgbọ́n ìgbà tí mo ti rí i pé ó pé ọdún kẹwàá tí kò ṣe nǹkan kan ni mo ti kúrò ńbẹ̀. ẹ esma àǹtí yẹmi ẹ ṣe sùúrù ṣé àwọn ọkọ tí náà fìgbà kan wá ṣẹ́ tí wọ́n á ríṣẹ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. làwọn náà bá gbé àpàlàwọ̀ fújì wọ́n bá pẹ̀lú èbó náà tún ni bẹ́ẹ̀ni. lẹ́yìn náà bá bẹ̀rẹ̀ sí ní dáwó fún wọn. bẹ́ẹ̀ni. <laughs> ìwọ lọ ń wínú o ń tà ń wínú o pé ń tà bá gbéyàwó ló tẹ ọ̀rọ̀ tó bá wá sórí afẹ́fẹ́ kì í ṣàbí òrùlé kan lọ́mọ ṣe é tìrìtà àti yẹmi tán sọ̀rọ̀ báyìí sí. Ah, ah ìgbà láti bíi twelve twelve years now tó ti wá di wípé mo decide pé i want to leave the place kọ́ bọ̀ kò fi sílẹ̀ lórí àwọn ọmọ throughout àkọ́bí mi ó jẹ́ ten thousand èkejì ó jẹ́ ní five thousand ní gbogbo ìgbésí ayé àwọn ọmọ yẹn. ibo làwọn wá wà báyìí. Ah, ó padà kò padà sí ìlú because kò ń ṣọmọ Ọ̀yọ́ state so ó lọ sí Abẹ́òkúta ní ìlú ibi tó wà ìbẹ̀dẹ̀ ló ń gbé èmi dẹ̀ sì wà níbi tèmi ń bì báyìí. so kálukú ń bá láyé rẹ̀ lọ. bẹ́ẹ̀ ni wọn à lójúṣe lórí àwọn ọmọ. mi ò ṣe kinní yìí mọ́ ìjọ yẹn ló work out. wow ó dẹ̀ rọra work out ó dẹ̀ fi wá sílẹ̀ ó dẹ̀ lọ kò dẹ̀ bójú wẹ̀yìn. Ah. ọlọ́run àmọ́ àbáyín gbé bùkátà yín lágbára ọlọ́run gbogbo làálàá wa lórí àwọn ọmọ wa ò ní já sásán ọmọ yẹn ni bàbá yín àwọn náà tún lọkọ yín àwọn náà tún lọmọ lágbára Ọlọ́run ẹ jẹun ọmọ gbogbo alájẹun ọmọ lágbára Ọlọ́run àti ṣàṣẹ àná àná òrònú pìwàdà àná òrònú pìwàdà torí kọ̀sán tọ́lá ń lè padà. Hmm, hmm. ọ̀lẹ ni mo fẹ́ kí nǹkan táwọn ọkùnrin yẹn sọ lẹ́yìn mi ọ̀lẹ ni kò sí nǹkan mi ah. ọkùnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ ọ̀lẹ ni wọ́n tó bá ti rákìkanjú obìnrin hmm. wọ́n á tọ̀ láti fẹ́ sílé torí wọ́n ti rí wípé kò ní gbà kí nǹkan mẹ́hẹ̀ á máa ṣe gbogbo ẹ̀ so ọ̀lẹ ni irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ ọ̀lẹ ni wọ́n. ọ̀rọ̀ yẹn yé mi báyìí báyìí báyìí báyìí ó dà kò burú. so nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn. Hmm, tán bá ti rá lákì kanjú obìnrin wọn ó tòrò mọ ni. bẹ́ẹ̀ni wọn á tòrò mọ wọn á tòrò mọ ni wọn gan kọ rẹ ni. àwọn ibi wọn dẹ̀ mú tọ̀ọ̀rọ̀ ṣùgbọ́n wọn á máa tẹ̀ lẹ́yìn wípé wọn á gbé lọ. wọ́n ti àtúlẹ̀ ní lògùn ọmọ àwọn wọn láàrírí èwo la gbọ́ rí wọ́n ní lóògùn ọmọ àwọn ni ní ọjọ́ máa wọ́n mọ́kè ní àwọn òsèmọ̀pọ̀ o tó kò burú mi ọmọ bíi ológun wo rẹ̀ ẹ̀ràn tó ní ẹ̀ fi ń bá lògùn <laughs> tá à ń wí nù o tá à ń sọ nìyẹn o wípé bọ́rọ̀ kan bá gorí afẹ́fẹ́ láti paṣẹ ètò omúlérò bẹ́ẹ̀ ẹ máa gbọ́ ètò yìí ni ẹ jọ̀ọ́ báǹtí yẹmí ọ̀bá gbọ́ tàárọ̀ yìí tí wọ́n sì ṣẹ̀rí wípọ́n náà larú ẹ̀ kọjá kí wọ́n tó pè jáde kẹ́ ẹ tún gbóhùn wọn báyìí tí ì sì ṣe àwọn náà wọn wá fún wa ṣé tẹ́ẹ̀ ní máa rò pé àbí ahọ́n elẹ̀ ni àbí àbá ara rò sọ ni àbí àwònú fíìmù kan ni ṣètìrí pé gbogbo ń tó bá jáde lórí ètò múlẹ́rọ àròsọ kọ́ ọ́ bọ́lọ́rọ̀ ọ̀bá jẹ́ àmọ́ àlè mọ̀tọ́rà lójú kan ń pàkọ́ ṣùgbọ́n báwọn èèyàn bá jẹ́ àmọ́ tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwọn kó lè jàǹfààní fẹ́yìn náà ni ká bá a mọ̀ ni wípé oníkálukú àbí tiẹ̀ lára ni tètè òpópó abóńdè lọ́rùn. tálákà lè mọ̀ yìí pé tàbí òrùlé yín yẹn kì í ṣe bẹ̀ nìkan lọ́mọ ń ṣẹlẹ̀ káàkiri ó náà lẹ́yìn náà fi wá ní dákẹ́ o ẹ jẹ́ ká mọ tó ń ṣẹlẹ̀ ní àtọ̀dọ̀ tiyín ojútùú ọba ọ̀rọ̀ ọkọ yín. adárùnmọ́ra làrùn ń pa kí lẹ́yìn náà ń là tẹ́ ẹ fẹ́ jẹ́ kórè àtọrùn ọmọ àǹtí tó ní ọ̀rọ̀ tàárọ̀ yìí mo mọ̀ pé wọ́n ti kọ́ wájú sí wọn báyìí wọ́n ọmọ ọ̀tá ó ti kọ̀yìn sí wọn wọ́n ọ̀tá ó ti kọ̀ nìkan wọ́n ó tẹ̀rù ara wọn pa ó gbòmọ̀ràn táwọn ọ̀jọ̀gbọ́n mọ̀lẹ́bí múlóró gbarata tí wọ́n fún wọn wọ́n ó ti mọ̀ tí wọ́n ó mú báyìí bí nígboyà tẹ́lẹ̀ wọ́n á ti nígboyà báyìí ọgbọ́n á ti sọ̀kà akin báyìí pé ókè kì í dé bá ní ayẹrí gbọ̀ngbọ̀n ní kọlọ́rọ̀ so ẹ mọ̀ sunkún mọ́ wa àǹtí ẹ ti rí solution báyìí ọwọ́ yín ló kù sí. ok ẹ̀yin náà fẹ́ pe orí àtọrùn. sọ́ńtẹ̀ ńlá kọjá fún un àbí tó bá ṣe pé orí lẹ fẹ́ pè wá ìdílùmọ̀ká pírẹsẹ́ńtà zero eight zero two three three three one six one eight zero eight zero two three three three one six one six one eight bẹ́ẹ̀ fẹ́ pé ọrùn èmi ìyàwó ẹ̀ lórí afẹ́fẹ́ zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seventy six. five sixty two ninety seven tàbí zero seven zero five nine five nine five nine zero five o. ojú òpó mẹ́tẹ̀ẹ̀ta yẹn lè fi bá wa sọ̀rọ̀ ní whatsapp. tó bá sì fẹ́ fojú rinjú pẹ̀lú wa lẹ́yìn ní tẹ́ fẹ́ bá wa sọ wọ́n jọ monday méjì sí mẹ́rin nírọ̀lẹ́ aago méjì ọ̀sán sí mẹ́rin ìrọ̀lẹ́ ọjọ́ wednesday méjì àbọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ ẹ ti pojú òpó kan nù mẹ́tẹ̀ẹ̀ta yẹn tá a ti mọ̀ pé ń bọ̀ o níbi kóòtù àṣepa níbi máa rí ní gbogbo ọjọ́ méjèèjì yẹn a lè mọ ẹ̀yìn tá a gúrùpù sí Monday àti ẹ̀yìn tá a gúrùpù sí Wednesday ó dẹ̀ ṣe pé yín sẹ́gbẹ̀ẹ́ ara yín ọ̀tọ̀ọ̀tọ̀ láà tẹ́ǹdì sóńkálukú ẹnìkan ò ní mọ tẹ́nìkan bá wá ẹ̀yin ẹ̀ mọ́ ti ju o bẹ́ẹ̀ bá sì fẹ́ kọ̀wé sọ̀wọ́ yàrá ìkéde àti polówó ọjà lẹ́yìn direct ẹ̀ sí ẹ sọ pé sí olóòtú ètò òmùlérò tó bá sì jẹ́ pé látọ̀nà jíjìn ni tẹ́ ẹ wá ẹ pè wá tẹ̀gbẹ̀tẹ̀gbẹ̀ ẹ ṣàlàyé ẹ mọ̀ fi nǹkan pamọ́ wọn lẹ́ ń tọ́lọ̀ ọ̀dọ́ dókítà tó lòun mú complain kan lọ lójú ní bá ń fọkọ́ mọ̀ pé nínú ẹni tó ní kéèsì tó gbé lọ wájú lọ́ọ̀yà ó jẹ́wọ́ ara rẹ̀ ní o bá ti jẹ́ ìwé ara rẹ̀ fún lọ́ọ̀yà yọ ọmọ ibi tí ó ti bá kì ọ̀rọ̀ mu lọ́rùn mọ́lẹ̀ wọ́n bá sì wá ìrànlọ́wọ́ àdúrà lọ́ọ̀dọ̀ wòlíì ọmọ fi ọwọ́ tí ń dùn bọ̀ àbí aṣọ mẹ́tẹ̀ẹ̀ta téèyàn gbọ́dọ̀ parọ́ fún nìyẹn bẹ́ẹ̀ náà ni àwa la wá ṣìkẹrin jẹ́ pé báwo ọmọ yín ọlọ́mọ yín àwọn mọ̀lẹ́bí múlẹ́rú gbogbo gbọ́dọ̀ fi tí ń tẹ́ sọ yẹn gbọ́dọ̀ fọ̀rọ̀ sábì à ń sọ. láàfin mo bá ṣe ṣàgbékalẹ̀ rẹ̀ tí wọ́n fi mọ bí wọ́n ṣe sọ pé ẹ̀rìn báyẹn tọ̀ báyìí. tó orun kege fún tòní o lókù tó dijọ́ mẹ́jọ tá àtọ̀mú tuntun wá lórí ètò òmúlérò fresh one zero five point nine orúkọ lóòótọ́ àgbà ètò òmúlérò dr láyínká jọ ẹ̀ láyé fẹ́lẹ́ orúkọ ọmú ìwà akẹ́sọ̀jì àbí àtàjọ ṣe gbogbo àyín ẹ wà ń bẹ̀ tàjọ ń ṣe lójú kan ìbánidọ́rẹ̀ facebook ọmọlọ́lá kẹ́mi láti eh, eh, eh, Indianapolis mo kẹ́yìn náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá sí i ní àtẹ̀jíṣẹ́ ní pípé ẹ̀ ṣeun gbogbo ẹ̀yin lẹ silent listeners àdúpẹ́ lórúkọ orí àtọrùn lórí ètò múlẹ́rọ́ wáyéèdè lùmọ̀ọ́ká pírẹsẹ́ńtà àṣeyẹ̀lẹ̀ alákànṣepọ̀ orí mi o ẹ̀mí àkọ́yé ẹ̀mí àkàyé yọ balẹ̀ ọ̀bì tọ̀ wá fèrè pàdé lọ́jọ́ mẹ́jọ. Dr Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ̀gbẹ̀yọ̀ mọ̀mí jí o mọ̀mí jp èrè o.

oh God, it is from a grateful heart. Inhabit my praise, oh Lord, it's my sacrifice of praise. I lift my voice in praise as my sacrifice of praise. I lift my hands in praise as my sacrifice of praise. I send my thanks, oh God, it is from my grateful heart. Thank you. all around. òkè ẹ̀yin lè wọ ìyè. Ọlọ́run mi sókè ẹ̀yin lè wọ ìyè mi. Ọlọ́run ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. ẹ̀yin ará lọ́kùnrin lóbìnrin àmúwá fún yín láti iléeṣẹ́ tó jẹ́ aṣáájú nínú ṣíṣe máṣíìnì alùpùpù lágbàáyé ẹ̀mí kò ṣeé dádúró ti nàìjà Hero Hunter máṣíìnì alùpùpù hero hunter one hundred pẹ̀lú ìjókòó gígùn tó tún tẹ́jú ààyè ìgbẹ́rù tó fẹ̀ àti ẹ́ńjìnì alágbára one hundred cc tó tún wá pẹ̀lú warranty onídìíwọ̀n olóṣù méjìlá visco engine oil oní lítà mẹ́rìnlélógún èyí tí yóò mú ọtọ́ jújú ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà lọ fún ìgbà díẹ̀ ni o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè láfẹ́ zero eight zero zero eight zero zero eight zero eight zero. hero hunter alùpùpù tó lálòtọ́ tó Get ready for a whole new level of entertainment. Introducing Glow TV, your front row seat to the best of TV on earth. On earth. Over 50 channels of blockbuster TV from Hollywood, Nollywood, Bollywood movies, and shows to the very best of music channels worldwide. Spanish, Korean, and Turkish telenovelas to all the premium sports fitness, news, comedy, and children's programming you can handle. It's all on your Glow TV. Glow TV. Whenever you like, wherever you like. So get the latest movies and shows, exclusive premieres, and all the latest buzz, fun, and edge of your seat action right at your fingertips with Glow TV. Log on to myglowtv.com to register and download Glow Unlimited. tán. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn.